الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم نلقاه أما بعد هذا قفون الله أبا أبا طلع رجع أبا تسي أجبي يمسي ni ohun tí òun mọ́ fún àwọn tí òun bá gbèrò dáadáa rò ọlọ́run já wà ní tọ́lọ́wọ́n bá gbèrò dáadáa rò lónìí báàbù sọlá ti sàfàrà báàbù tí ń sọ̀rọ̀ nípa ìrún tá a máa ń kí lájò tá a bá wà nílé ó ní bá àti kírun ó tún gbogbo àlàyé ẹjọ́ tá a ti ń rò láti ẹjọ́ yìí gbogbo ọ̀rọ̀ sífàtò sọ láti tá sọ yẹn ọ̀rọ̀ bá àti kírun lẹ́nu tọ́yì tí ìpayà bá dé bó láti kírun ọ̀rọ̀ tó ti ṣáájú lórí eléyìí náà tọ́yì ibi tá a wá dé nìsín ni kí bàbá wa tiẹ̀ wá ṣèrìn àjò bó láti kírun lájò bó láti kírun ní àjò ní tí wọ́n sì ń pè ní àjò ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ náà ni ìgbà tá a bá ti fi òrùlé ìlú wa lẹ̀ ẹ wá máa gbọ́ àwọn àfáàní tí yẹn bá ti fi òrùlé ìlú rẹ̀ àti àwọn oko rẹ̀ lẹ̀ àwọn oko tí wọ́n so mọ́ ìlú yẹn sálàyé mẹ́jẹ tó yẹ pé ara àlú yẹn ni torí gẹ́gẹ́ pé kókó ìlú yẹn nìkan tí àwọn orí kókó máa ń bẹ tí wọ́n jára àlú yẹn ara àlú yẹn ni ó سلام بابا لا تبقى يقمع له بسم الله قال المسلم رحمه الله تعالى باب صلاة السفر يجب القصر على من خرج من بلده قاصدا السفر وإن كان دون بريد وإذا أقام ببلد مترددا قصر إلى عشرين يوما وإذا عزم على إقامة أربع أتم بعدها وله الجمع تقديما وتأخير بأذان وإقامتين نعم báàbù tí ó sọ̀rọ̀ nípa ìrun tí a máa ń kí lájò Al-Imam Shawkani rahimahullahu ta'ala wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú aljazu pẹ̀lú ìdájọ́ alkọ́sù torí gbogbo wa náà la mọ̀ pé ìrun tá máa ń kí lájò kọ́sùrù gẹ́bù ti sáwájú lakin jazama bi annahu wajib salayin minti qala yajibu al-qasru ona yani ka ke qasru kadirun ku ala man kharaja min baladihi lórí ẹni tó bá ti jáde kúrò ní ìlú rẹ̀ qasidan lis-safar tó sì jẹ́ pé lo rẹ̀ ni ko un ṣe àjò ke ṣe kí mo wá nǹkan lọ ke ṣe kí mo fẹ́ lọ fẹ́ fo kìí ṣe wípé kìíní kan bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ mi mo fẹ́ tírèsì ẹ̀ lọ ìtumọ̀ kọ́ọ̀sì dán ní sáfàrù yẹn o sáfàrù gangan ni ó gbà lérò kìí ṣe ẹni tí ń gbé ààlà ẹ̀dẹ àtàwó tí ó wá sọdá sí awó tó lọ yẹ tàkúté rẹ̀ wò tó dẹ sínú igbó tẹ̀ǹpẹ́lẹ́ yẹn lẹ́sà kọ́ọ̀sì dán ní sáfàrù wọlé àmàlú bẹ́ẹ̀ nìyà òun lọ wò tàkúté rẹ̀ ni.

ẹjá sáré sọ̀rọ̀ díẹ̀ lórí ìkìláàfù tó wà lórí ọwà very very important ka kí ni ìyapẹnu tó wà lórí ẹ̀ ni ẹ̀rí àwọn náà wá jọjọ wá wò wípé èwo ló yẹ kó wà rọ́jẹ̀ torí wípé síta bá sọ wípé ọ̀ràn ni kọ́sùrù ṣé ìtumọ̀ ń tà ń sọ ní wípé ẹni tó bá ṣe ìtumọ̀ mọ̀ ni o mo lọ wípé ti arìnrìn àjò tó bá lọ kí mẹ́rin kọ sábà sọ pé ọ̀dà ẹ̀jẹ̀ ìgbẹ̀yìn tó kí mẹ́jọ níbi mẹ́rin náà lè àwọn àṣetì wọn sẹ́ni tó bá kí mẹ́jọ nínú mẹ́rin lè tó nírun kò nírun tó ìwà ajẹ́kẹ́ tó bá kí mẹ́rin náà ní àjò kọ̀yẹ́ kó ṣe kíni kọ̀yẹ́ kó nírun tó wákọ̀ àìlèkèlá àfọ̀gá iná ìlọ́lámà níbẹ̀ ẹja sáré sọ díẹ̀ nínú àwọn àkèlá fún mi tó ìwà hukmu kọ́sùn ìsọ aláàdìbì sọ̀fà ìdájọ́ tí ń bẹ fún káṣẹkọ́sùrù nígbà tá a bá wà lájọ اختلف أهل العلم في حكم قصر الصلاة الرباعية في السفر على قولين gbogbo àná la mọ̀ pé irun tá a máa ń dínkù lájò mẹ́ta náà irun àìlà irun alásàrì àti irun ìṣà àwọn àrùn tó jẹ́ mẹ́rin irun tó jẹ́ méjì tẹ́lẹ̀ àìwulẹ̀ dín òun kù eléyìí tó sì jẹ́ mẹ́ta àti ìṣèkìnnì àti ìdínkù fẹ́ẹ́ máa fa àyàpọ̀ ẹ̀mí aláwọ̀kọ́ àwọn kan ní pé rọ́ọ̀sọ̀ ni nígbà tó sì jẹ́ rọ́kùsọ̀yìn ajẹ́pẹ́ jàwáàzù ó lẹ́tọ̀ ṣàlàyé mi ti àwọn tí wọ́n sọ wípé rọ́kùsọ̀ ni ó yìí ọ̀rọ̀ wọn ọ̀sọ́ torí wípé eléyìí tọ́pọ̀ jù nínú wọn sọ wípé tó mọ àkàdá ṣe kan sọ pé jàwáàzù bíi mubah lásán mo rò pàlàyé mi wọ́n ní sunna mọ àkàdá mo rò wàlhánàbílá sálàyé mẹ́tí àwọn tí wọ́n sọ wípé ọlẹ́tọ̀ kákìkì sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n láàrin wọn halil afdọ́lù kọ́sùrù awil itmam awuhuwa mọ̀kọ́yàrò ìtìláfù aláàrin wọn bẹ̀ ṣùgbọ́n àwọn tọ́pọ̀ jù nù wọn sọ pé sọ́nà mọ̀ akẹ́dà tó túmọ̀ sí pé yarawna al-afdaliyya yarawna al-afdaliyya onígbẹ́kẹ̀yàn ti kọ́sùrù ní àwọn ẹlẹ́kejì sọ pé azima ni azima ni ẹ má gbàgbé ń ta sọ lórí azima àti ọ̀rọ̀ sọ tọ́ọ̀ bá ti rántí lọ rántí ìgbà tá a sọ̀rọ̀ júmọ́ lọ́jọ́ ọdún sálàyé méje aṣọ yíkẹ́ tó bá di ọjọ́ ọdún rọ́ksọ̀ nírún júmọ́ àti sàlàyé nǹkan tí ń jẹ́ azima àti rọ́ksọ̀ nígbà yẹn tí ò bá rántí kọ́ lọ gbọ́ ṣàfẹ́ ìlàáfù ọ̀ràn àyàn ní nǹkan tí ò lẹ́tọ̀ haram ni mo rò padà kí ẹsẹ̀ tó kéré sí o tó jẹ́ ìdàkejì ìdàkejì alimọ̀ndúbò ni alimakiro ìdàkejì aliwájibò ni alharam mo rò padà yìí mìtì tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé láyà jùzọ ìyẹn ni mazhab Abu Hanifa àtàwọn kan náà malikiya wọ́n dẹ̀ láwọn zọ̀kìríyà náà mú ẹni tó bá wá kí pé ṣé ó ní ìrùn àbí ò ní ìrùn ṣìláfù wà láàrin wọn lórí ẹ̀ ṣìláfù wà láàrin wọn lórí wípé ṣé ìrùn rẹ̀ ti bàjẹ́ àbí ìrùn rẹ̀ ò ṣe kí ni ò kò bàjẹ́ á padà sọ̀rọ̀ lórí ẹ̀ ẹjá wo èrí àwọn tí wọ́n sọ wípé kì í sọ̀rọ̀ yẹn nítorí jọ́tà bàbá ẹni tí ó sọ wípé kì í sọ̀rọ̀ yẹn pàdé ẹjá mẹ́rí eléyìí tí Imam Shawkani torí ẹ̀ sọ nǹkan tí wọ́n sọ yìí ọ̀nà ló sì lálàáfíà sálàyé mi ti náà ọlọ́run bá sọ pé wa idha darabtum fil ardi falaysa alaykum junahun an taqsuru mina salati in khiftum an yaftinakum alladhina kafaru ọlọ́run bá ní pété bá sẹ́rìn àjò lórí ilẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún yín kí kọ́ sọ̀rọ̀ òun

wọ́n lọ́wọ́ bá sọ náà kùrá ní kí faman hajjá albayta fàlájú náà ṣe wà fàmìlì ni ẹni ṣe hajji àbọ́wá ṣe ọmọrọ kò ṣẹ́ṣẹ́ fún kó ṣe tàwáàfù àwọn méjèèjì sálàyé ni hajji abụọ mẹ́rí yẹn kọ́ọ̀dẹ̀ máa èsì ẹ̀ ìgbẹ̀lẹ́ para sọ fún mi wọ́n tó fún àwọn èsì míì ṣùgbọ́n èsì ẹyọ kan yẹn ó ti tó ó ti tó ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wípé àwọn tí wọ́n sọ wípé jàwáàzì ni wípé kìí sọ ọ̀nà yẹn wọ́n tún mú nǹkan mi wá yàtọ̀ sí ọ̀nà tí wọ́n gbà lo ẹ̀rí yẹn àtàwọn tí wọ́n fẹ́ mú bẹ̀ ìtọ́jẹ́ méjọ bẹ̀ mo ti sọ fún wa yìí

tẹ́rù bá ń bà yín páwọn kèfèrí ó kó nira bá yín tí wàá lóde láyé ìsìn ní ìsìn àwa mùsùlùmí ọkàn wa ti wá balẹ̀ kò sí kèfèrí kan tí ó dá wa lọ́nà mọ́ kò sí wà kan kí láti wọ́n ń ṣe pásítọ̀ fún mo tí ó bí léèrè báyìí ẹja gbé sí ìgbà tí ní mi mi nù nítorí bó ti lè mí náà láyé ànábì sallallahu alayhi wa alihi wa sallam an zalik mo wá bá náà bìlẹ̀ rẹ̀ ń pàì nke kí ló dé ta tún kíkọ́ sùrù fún ṣe bọ́lọ̀ ti alákọ̀ rẹ̀ pẹ̀lú májẹ̀mú májẹ̀mú yẹn sì ni kò sí má tí a bá àtàbà ti rí májẹ̀mú à ní rí mashrub sọ́la yẹn ti ra ó di ma ṣarútó ó di kí wá ló dé ta tún wá kì ah, ọlọ́run fi ṣe sàárà fún yín ni fàkọ̀bálú sọ̀dàkọ̀tà ẹ̀yà àgbà sàárà rẹ̀ tó ṣe fún yín tó bá ṣe pé sàárà ni ẹ̀dá kò sí dáa sàárà sọ́nà yẹn sàárà ni mo rẹ̀ wálá yẹ̀ mẹ́tí nígbà tá ní sọ́lá alẹ́ wà lè wà sọ́lá ti pè ní sọ́dákọ̀ yẹn a ti mọ̀ pé sọ́dákọ̀ tàtọ́wọ́ òun ni máa ń jẹ́ àjẹ́ wípé sọ́dákọ̀ ní káàkiri kọ́ sórò kì í sọ̀rọ̀ àyàn káàkiri tọ́lọ́ nǹkan bùn wá ni tó bá wà á lè gbà tó bá wà á lè mọ̀ sí kí ni o àlèmọ́gbà lákín àwọn àfáà tún tí wọ́n sọ pé ọ̀ràn yẹn ni wọ́n ṣe rọ́dù fún ẹ̀rí yẹn náà kí ni rọ́dù wọn tí wọ́n ṣe fún wọ́n lé ànábì sallallahu alaihi wa alihi wasallam nígbà tó pè sọ́dákọ̀tà ó wá ní fákọ́bàlú sọ́dákọ̀tà ẹgbà sọ́dákọ̀tà ó wá pàṣẹ pé ká gbà ẹ̀yọ́ ló jẹ́ pé àlàámúrò àlèmọ̀járó dánù kọ̀rọ̀ yóò fi dó ayéwójó àjẹ́kì dẹ̀dẹ̀ ní ká gba sọ́dákọ̀ tó so gbẹ̀rí kan mèsì ẹ̀ ní o orí ọwọ́ yẹn la wà báyìí o sọ yìí wọ́n jùmọ̀ àwọn jùmọ̀ rẹ̀ pé jùmọ̀ rù lápè inú ẹ̀rí wọn òun ni wípé mo máa wá Aisha radiyallahu anha ó ní kharajtu ma'a nabiyyi ma alayhi wa sallam fi Ramadan mo bá Nabi sallallahu alayhi wa sallam jáde ogun ọ̀gbàwẹ̀ èmi ń gbàwẹ̀ ń tèmi wà kọ́ sọ̀rọ̀ òun dìrùn kù wà àti mọ́mútù èmi kírun pé fakultu bí ábí wà ummi mo wá ní à kí ọlọ́wọ́n bá aburújọ́ bá ṣe ọkọ̀ fèsì yá tàbí bàbá mi àtọ́rúta ìwọ èmi gbàwẹ̀ wà kọ́ wà àti mọ́mútù ó èmi pé ya Aisha nítorí ó ṣe dá ó ṣe dá kò sí wàhálà kankan tó túmọ̀ sí kí ànábì mọ̀ pé ó ń kírun pé síbẹ̀síbẹ̀ kò sọ fún pé kò mọ̀ kí pé ẹ̀rọ ẹ̀rí mi jẹ́ mú àrùn àwọn àáfàá tí wọn gbọ́rọ̀ yẹn wọ́n ní rárá wọ́n ní hadith yẹn ọ̀la láfíà wọ́n sàhíhù wọn náà sì ní pé hadith yẹn ọ̀sẹ̀kẹ́ ni ó kọ́lá láfíà mo rò pé àjọmi hadith tí ọba tẹ̀ sí nísìn kò ní ìdíkáwé sí táìmù ara wa ní lórí rẹ̀ ẹja bọ́ síbi ẹ̀rí wọ́n tún mẹ́rin mi wà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n lò òní tí wọ́n gbà wá látọ̀dọ̀ màmá wa Aisha radiyallahu anha pé màmá wa Aisha radiyallahu anha ìmọ̀ ń kí kọ́sùrù ní sáfà á sì tó kéèké ńgbà mi so nígbà mi wà yóò fìtírú wà yà so yóò sínú ní ẹyìn àjọ nígbà mi sì ni yóò tún gbà àwẹ̀ so eléyẹn náà àwọn àfáà sọ wípé hadith yẹn náà ní pọ́blẹ́mù hadith munkar ni mo rò pálá yìí mi ti kò lálàáfíà ẹjá gbá yẹn dàdúrà nínú táwọn jùmọ̀rò tí wọ́n fi ṣẹ̀rí tó sì lálàáfíà tó ṣe kí ni o tó lálàáfíà kódà tí ń bẹnu bọ̀kọ́rí àti muslim òní tí ń bọ̀ yóò fún lẹ́lẹ́ karùn-ún ó ní kí abdulrahman ibn yazid ó ní sọ́lá bínà usmanu bimina usmanu kírun fún anímìnà tí nǹkan ti kó madina ti jẹ́ wà mọ́kàbá arúgbà àrọ̀kẹ́ àti rákà mẹ́rin lókè fakílà zálíkà lè abdullahi ibn mas'ud ní bá sọ fábílá ibn mas'ud yìí pé usmanu máa kírun fún anímìnà rákà mẹ́rin ló mọ̀ kí ah! abdullahi ibn mas'ud yóò di fasitárùjà ó ní inna ثم قال صليت مع رسول الله صلى الله عليه وآله وسلم بمنا ركعتين مكيم قال النبي صلى الله عليه وآله وسلم من ركع مجلوك وصليت مع أبي بكر الصديق بمنا ركعتين متوكيم لا أبو بكر تاج جواس حج بأنا ركع مجلوك وصليت مع عمر بن الخطاب بمنا ركعتين قد عمر مكيم لا أنا ركع مجلوك fàlàyìtà ìwòlówà dé ṣábìyàmín arúbá ìrọ̀kìátá ní mú tàkọ̀ bálàtà ní ṣábìyà wà ṣábìyà ṣùgbọ́n níbi kọ̀kan máa ṣe ń di yóò ní àà ó ní fàlàyìtà ṣábìyà ní wọn wọ́ dáadáa ní fàlàyìtà ṣábìyà min arúbá ìrọ̀kìátá ní mú tàkọ̀ bálàtà ní ó ní tí mo ràn kan lọ́dọ̀ ọlọ́run ní wípé méjì tọ́lọ́run ní ìjì tó yẹ ká kí òun kọ́lọ́run ọbọ̀ ìgbà nínú mẹ́rẹ̀ẹ̀rin tá kí ìyẹn ti tẹ́mi lọ́rùn kò sí tọ́ka méjì máa fi tí yí ó lé lórí rẹ̀ ṣe láàkí ni Usman rí ṣálàyé mi tí so àwọn míì sì sọ ìpín ìtumọ̀ rẹ̀ ní pé kí ló ṣe tí ó pé ìrun méjì tí ọlọ́run ọbọ̀ gbà kí ló ṣe tí ò jẹ́ pé yẹn ni yóò mójútó bí wọ́n ṣe kọ kí ní bí ní ò ló jẹ́ kí n ṣe àwọn ìhtimaláàtì yẹn tọ́yìb àwọn tí wọ́n sọ pé ọ̀ràn èèyàn ni wọ́n tún fèsì sí hadisi yìí náà ara èsì tí wọ́n fi sí òun ni wípé òun láníyàn pé òun fẹ́ ṣe ní Maka mọ̀rọ̀pá láyé o ti láníyàn ìkọ́ọ̀mà ìkẹ́ lẹ́yìn hajj òun ṣe nke nítorí níyà tó ní ló jẹ́ kó kírun pé àwọn tí wọ́n wá kírun lẹ́yìn rẹ̀ náà àwọn sàbí tí wọ́n wá kírun pẹ́ńkọ́ tí èèyàn bá ti kírun lẹ́yìn ìmáàmù mú kírun sẹ́yìn ó dìrùn kù lẹ́yìn tí ó lè dìrùn kù lẹ́yìn mo rò pálàyé mi ti ààrẹ rí wọn tí wọ́n tún mú wá nìyẹn só ti náà nínú ẹ̀rí mi tí wọ́n tún mú wá òun ni wípé ṣé bí ẹni tó bá ṣèrìn àjò tó bá kírun lẹ́yìn mú kírun yóò kírun pé síbẹ̀ náà ibẹ̀ kan so analogy nígbà tó yẹ pé yóò kírun pé tó bá ṣe pé kíkírun pé yàn ọ́ bá àrùn jẹ ni ọ̀yẹ́ kẹ́sìn wà láwọ̀ rẹ̀ pé yóò kí pé. àlàyé mi ti láti náà sọ̀híwò ní wípé bẹ́ẹ̀sì ṣe mú nǹkan rẹ̀ wà nù táà lè ṣe kíyàsì nítorí wípé ẹni tó wà nílé náà tó náà bá kírun ẹ̀yìn arìnrìn àjò ṣe ń pé òun náà kírun rẹ̀ yóò kí pé jà lọ nǹkan kan bẹ tí ò òun ni kí mọ̀mọ́ wa Aisha ó sì ti máa mọ̀ nínú àjò tí wọ́n sì fi léèrè pé kí ló dé ó ní kò ní mi láàrin ìyẹn lálàáfíà ṣùgbọ́n ọ̀rọ̀ lórí yẹn ń bọ̀ ṣùgbọ́n ẹja náà tiẹ̀ bá ṣùgbọ́n àwọn ẹ̀rí wọn ni kí àwọn tó wá sọ pé ọ̀nà yẹn dandan paálí ni kí làwọn ẹ̀rí ní wọn tá a sì sọ pé òun ni mọ́mùsà ọ̀ká ní sọ òun ló sì ṣe kí ni òun lọ́la láàfíà ẹja sáré lọ bí àwọn ẹ̀rí wọn ẹ̀rí mẹ́fà lásán bẹ̀yẹn ò dáṣì mú èsì rẹ̀ wá o mẹ́fà ni o mẹ́fà pẹ̀lẹ́ sí rẹ̀ ni o náà ẹ̀rí alákọ̀ọ́kọ́ o ní wípé nígbà tí wọ́n ṣe irun ní ọ̀ràn àyàn rákà méjì méjì wọ́n ṣe lọ́ràn àyàn so nígbà tó wá yá ọlọ́run bọ̀bá tó láàrẹ́ gá padà wá fi kún ìrun ilé ìtàǹkì ó fi rákà méjì méjì sọ́láyé mi ti ṣùgbọ́n ìrun arìnrìn àjò wọ́n fi ilẹ̀ bó ti wà tẹ́lẹ̀ eléyìí tí ó mọ̀ túmọ̀ sí wípé a kò gbọ́dọ̀ ṣe kí ni o a kò gbọ́dọ̀ fi kún torí pé tá a bá fi kún a jẹ́ wípé a fi kún tìlẹ̀ náà ni hadith sì wà lórí rẹ̀ tó ṣe kí ni o tó lálàáfíà àti ka hadith yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ àti ka àti tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí òun ni wípé ọ̀rọ̀ tí Ibn Abbas sọ àti sọ náà tẹ́lẹ̀ tó sọ wípé fárọ̀dọ̀lọ́wù sọ̀látà aláàlìsáàlì nàbí yekún fi hádọ̀dì àrùbá ọlọ́run sì ní irin lọ́ranyàn láti ẹnu ahán níraka mẹ́rin tí yàn bá ń bẹ ńlẹ̀ níraka méjì tí yàn bá ń bẹ lájò ráka kan nígbà tí wà tààlá anhu tó sọ wípé sọ̀látù sáfárì rọ̀kìátà irun tá a máa ń kí lájò rákà méjì ni ó wọ̀ sọ̀látù ìfitiri rọ̀kìátà tá a bá fẹ́ kírun ọdún rákà méjì ni ó irun ọdún ìtùnú wọ̀ sọ̀látù ìjùmọ̀ àti rọ̀kìátà tá a bá fẹ́ kírun jùmọ̀ rákà méjì ni ó ẹ wá máa jọ́n fi sí pẹ̀yìn ó ní tàmáàmù mìíràn ìrẹ̀kọ́sọ̀rọ̀ bó ṣe wà nù kì í ṣe pé akínkù iye rẹ̀ gangan nù. ala lisani nabiyyi ala lisani muhammadin jari sallallahu alayhi wa sallam látẹnu ànábì sallallahu alayhi wa sallam bọ̀dì sọ́nà tàmáàmù ni kò dínkù ẹjá mú ẹ̀rí mi ó ní ẹ̀rí wíké fakọ́bà ti pàṣẹ wíké sọ́dàkà wọn káṣe kí ni ó kàgbà ẹlẹ́ẹ̀karùn ninu eri ẹ̀rí tiwọn náà ni wípé abdullahi ibn umar radiyallahu ta'ala anhu sọ̀hìbù tó Rasulullahi sallallahu alaihi wasallam mo bá ànábì ṣe ní àjò tó pọ̀ mo bá gbé tó pọ̀ mo bá ṣe lọ́pọ̀lọpọ̀ fi sáfà àjọjọ́ ṣe ní àjò dáadáa falam yazid ala rak'atayn hatta qabadahu Allah kò ṣe ní àjò rí kó wá kírun jù rákà méjì lọ títọ́ lọ́n fi gbẹ̀yìn kò ṣe nǹkan mi tẹ́yàtọ̀ sí wa khairul hadi fọlám yẹ́sìdì alárò kí àtẹ́yìn hátà akọ́bádọ̀hù lọ abúbákìrì òfin kún orí tọ́lọ̀ fi gbẹ̀mí wà sọ̀hìbìtò ọmọrọ̀ fọlám yẹ́sìdì alárò kí àtẹ́yìn hátà akọ́bádọ̀hù lọ kódà bẹ́ẹ̀ ni ọmọrù oní òfin kún fi gbẹ̀mí súnmà lẹ́yìn àwọn wọ̀nyí sọ̀hìbìtò osmana nítorí tó wà lánìyàn rẹ̀ wọ́n tún mú sàálì lómi wà àwọn kan sọ pé ó fẹ́yàwó ní ìrìn àjò yẹn tó lọ́jẹ́ ara àwọn èrí kó fẹ́ ṣe ìkọ́mọ̀ wallahu ta'ala àlàálà ọlọ́run sì ti sọ pé laqad kana lakum fi rasulillahi táwa náà bá jọjọ gbé wọ èwo láàrin gbé wọn jù ààrin wípé ìjẹ́ ọ̀ràn àyàn rẹ òun ló gbé wọn láti sáwà lè sọ pé ẹni tó bá kéjì bẹ́ẹ̀ lọ ò ní ọ̀hún ìyẹn ni wàá sọ̀rọ̀ sọ irun rẹ̀ bàjẹ́ ìyẹn ni ó sọ̀rọ̀ sọ nítorí ó sọ̀rọ̀ sọ onírírí pé irú Aisha ó péré mo ó kì péré yẹn jẹ́ kó wípé ẹni ọba kì pé kò ní ọ̀n mo rọ̀ páláyé mi ti ṣùgbọ́n a lè gbára lẹ́jìtì àádù Aisha ò káwà sọ wípé ṣebí Aisha kì pé ní mo rọ̀ páláyé mi ti ṣe oríta lọ́lọ́wọ́ bá rán sí wa nígbà Muhammad sallallahu alaihi wasallam òun sì ni tó bá ṣe gbìyànjú tó bá ṣe mistake gan ṣe gbàládẹ ọkàn ẹ̀ẹ́dẹ̀rí pé gbogbo àwọn sàbẹ́tà ń dá akọ̀ yìí ta lọ́tẹ̀lẹ̀ Aisha nù wọn

alhadari mustafakun alayhi ṣe n kílẹ̀ rí eléyìn ó ti kílẹ̀ àbí òkílẹ̀ nínú ríwáyà mí ìtọ́jẹ́ ti mọ́ bọ̀kọ́rí ó ní súnmọ́ ha jàrọ̀ lẹ́yìn ìgbà náà ní sọ́lá aléwọ̀sọ́lám sí hijrọ́ fàfórí dọ́tàrbà náwà sọ di rákàmẹ́n wà òkè rọ́t sọ́lá tó sáfàrí alàlẹ́ awwal wọ́n wá fi ní àárín àjò lẹ̀ gẹ́gẹ́ bó ti wà ní ìpìlẹ̀ so Imam Ahmad ṣe fi kún wípé ilà al-Maghrib fàyín náà wítìrù náà wítìrù ọ̀sán sótí ẹnìsìn wà ilà subha fàyín náà tutawwalu fiha al-qira'a amáfà kìrọ̀ àgùnbẹ̀ sótí ẹnìsìn tọ́ ìwọ̀ ọlọ́run bọ́ wọ́la ìtìbà yóò kún wa lákín gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan ó lálàáfíà pé màmá wa Aisha radiyallahu anha ó máa ń ṣe bẹ́ẹ̀ ó sì sọ wípé ìnáwó láyà ṣokó aláyìyà kò ní mìíràn mọ́n bẹ́yà kí ló gbà wá wípé annaha fi aisha radiyallahu anha kanat tusalli fi sáfàrí àrùbá ní máa ń kírun rákà mẹ́rin ní sáfàrí fakultu laha urwa olóhùn wa sọ fún pé law ya ibna alayya kò ní mí lára tí ó ti ẹni sí àwọn àhádìsí dẹ̀ tó wà ní sọ̀rọ̀ ìhá ìní wípé tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ ó wà ń bẹ pé ó máa ń kéfè lákín àìsà kọ́ o kí látẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n fífẹsẹ̀ múlẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ látọ̀dọ̀ rẹ̀ yíjà sọ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ní ìsìn ká sọ wípé mo rò pálá yẹn ti ṣùgbọ́n ká ní kò nírun o lè má a lè má gbóyà láti láti sọ báyẹn ṣùgbọ́n ọlọ́run wọlá ètò ìbẹ̀rẹ̀ yọ sànà mo rò pé kílẹ̀ àbá náà tí ẹnì kan kí gbọ́dọ̀ mẹ́rí mọ́kànlá mọ́kànlá bá ní tàbí méjìlá méjìlá jáde méjìlá méjìlá tó mọ̀ mẹ́fà ó mèsè ó dẹ̀ mọ̀ méjìlá mi tí ó fi fi ó sì mọ̀ máa ẹ́fà mi jáde tó fi ọlọ́run bó fún àlọ́wọ́ yẹ́jìbò nǹkan sọ̀rọ̀ ọ̀ràn yẹn nǹkan sọ̀rọ̀ àwọn náà lè tira àwọn ẹ̀rí ẹni sùn aláàmàn kharaja min baladihi lórí ẹni ó bá jáde kúrò nílùú ẹ̀ qasidan li safar tó yẹ pé èròǹgbà rẹ̀ ni pé ó sì nàjọ aláyébẹ̀yẹn bó ti ṣẹlẹ̀ kan wàyín kí á nàjú náà bàrí kódà kó ṣe wí pé ni masáfà asafar mo ti sọ fún ayé pé fún wa bẹ́ẹ̀ nke ká tó lè sọ pé èèyàn fẹ́ kí sáfàrù bóò ní ìrìn àjò téèyàn rìn báwo ló sì gbọdọ̀ tó so àwọn àáfàá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ láàkín ń tó ba apá àjà ò jẹ́ ntọ́ àbí ntọ́ bá àjà òjẹ́ níjàre ó ní pé apá rẹ̀ ṣe kí ni ó ọgbùn nìkan lọ gbogbo nǹkan táwọn afáàyè fẹ́ mú wá àwọn ìṣesí àwọn sọ̀hábà níbà Muhammad sallallahu alaihi wasallam ó bìí ọ̀nà abolódò àràbíwó ó ní wípé jẹ́ bá ṣe padà sọ̀rọ̀ lórí iye ọjọ́ náà tó bá yá ó ní pé a rí àwọn ẹ̀rí tó sì fẹsẹ̀ múlẹ̀ ní kí àwọn sàábé wọ́n rin ìrìn tí ò ju fọ́rọ́sáhù lọ fọ́rọ́sáhù kan ìwáyà mi sọ wípé fọ́rọ́sáhù mẹ́ta fọ́rọ́sáhù ẹyọ kan mẹ́ẹ̀lì mẹ́ta ni mẹ́ẹ̀lì mẹ́ta so ó túmọ̀ sí wípé nǹkan tí gẹ́ káṣàmọ̀ sọ pé ara ń di kìlómítà mẹ́rin sa torí mẹ́ẹ̀lì kan ju kìlómítà ọ̀kan lọ àìbẹ̀ ẹ̀kọ́ ni tọ́yù tí wọ́n sì kíkọ́ sùn nígbà tí wọ́n ti kóhùn lu wọn tí wọ́n ti bọ́ sí lùbòmí torí tó bá ti jáde kóhùn lu ẹ̀ tó ti bọ́ sí lùbòmí báyìí títí tó fi débi tó ń lọ ilé máa kíkọ́ sùn lọ ni òkè sígbà tó bá tó débi tó ń lọ hadith wà nínú sahih muslim tí anas gbà wá wípé káánà Rasulullah sallallahu alaihi wasallam ànábì Muhammad sallallahu alaihi wasallam idha kharaja tó bá jáde kú wọn lé masirata salasata amyali tó wá rìnrìn tí ó jẹ́ mẹ́ẹ̀lì mẹ́ta ìwáyà mi sọ pé salasata farọ́ọ̀sẹ̀ tó jẹ́ farọ́ọ̀sẹ̀ mẹ́ta sọ́lá ọ̀kẹ́ àtẹ́yìn láká méjì ni mọ́kì ní ìrọ̀kọ́ àjọ́ mi yé bá wọn láká méjì ni ó kì tó túmọ̀ sí pé yóò ṣe kí ni ó yóò dín inú kù tó bá ṣe pé láàrin mẹ́ẹ̀lì mẹ́ta sí mẹ́ẹ̀lì mẹ́sàn ìyẹn lè ní ìmọ̀kún ẹ̀dàkùn a ti rí wípé tó pàtàkì ni wípé àní sí sáfàrò ti bẹ̀rẹ̀ láti bẹ̀ tí mo ti jáde kúrò nínú òrùlé ìlú mi mo rò pálá èmi ti ẹ̀rì kí tá a bá ti gbéra láti bí ìsìn yìí lóṣogbo ní ìrọ̀pọ̀ lè ju mẹ́ẹ̀lì mẹ́sàn-án náà lọ ní àti rú bí ìtawà yìí sórí ìjìbẹ́ lọ́ta tí ó bá ti jùlọ kò lè pọ̀ torí tí mo gbàlérò ní pé sẹ́ǹkẹ́ láti bí ìtàn sọpọ̀ àti gbéra àti kò nù ẹ̀dẹ̀ o kò tí yé yín bẹ̀rẹ̀ sáà ìta bá fò nínú ẹ̀dẹ̀ pa abọ́ sọ́sọ́ gbọ́ àlérí mẹ́lì mẹ́sàn síbẹ̀ ní àríbẹ̀kọ̀ láàrin inú ẹ̀dẹ̀ sọ́sọ́ gbọ́ pé a kò ní òrùlé gbogbo ẹ̀dẹ̀ abọ́ sọ́sọ́ gbọ́ àlérí mẹ́lì mẹ́sàn síbẹ̀ ní àríbẹ̀kọ̀ sọ láàfin ẹ̀dẹ̀ rí pé yẹn wọ́n fi sọ̀rọ̀ wípé báwo ni ó ṣe jẹ́ wípé ìrìn àjò ànábì ní jìnnà tó tí ó dẹ̀ ṣe kí ni ó ṣe tẹ̀lé pàṣẹ náà ọ̀rọ̀ tí mo ń ṣọ̀ká ní wá sọ àwọn tí ọjọ́ jẹ́ sàbí náà mọ́ ń ṣe bẹ̀ rí pé wọ́n ti láàrin wọ́n ìlú mẹ́ta wà sálàyé mi ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá sọ pé wàyí nǹkan ànàjú na bàrídù kọ́dà kọ́ mọ́ tó bàrídù ní wọ́n bá fẹ́ fi lẹ́tà ránṣẹ́ síbi kan tí wọ́n fi lẹ́tà ránṣẹ́ síra wọn ṣẹ̀kí ọmọ fi lẹ́tà sí ọwọ́ láyé jọ náà so ní irú ibi ìrìn sí wọ́n á ní àwọn pọ́ìntì kan àwọn àyè kan tí wọ́n kan yín ní mọ́ tí wọ́n tún yára déyàn tó nílé wọ́n á tún kàn nìkan mọ́ ó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń ṣàpèjúwe náà ní ìsìn wọn láwọn òkúta kan tí wọ́n máa ń rìn mọ́lẹ̀ láyé ìsìn náà tí wọ́n kùn báyìí tí wọ́n máa kọ nọ́mbà sí bí wọ́n ṣe máa ń ṣe láyé ìjọ ìrìn láti ibìkan sí ibìkan wọ́n ti kọ́ iye kìlómítà rẹ̀ láti ibìkan sí ibìkan wọ́n ti so òkúta yẹn tẹ́ ẹ bá ilé rí kan ibi tẹ́ ẹ bá ti rí mi ìtumọ̀ rẹ̀ ní pé ẹ ti rin iye kìlómítà báyìí wọ́n máa ń rí mọ́lẹ̀ báyìí wọ́n máa ń rí òkúta yẹn mọ́lẹ̀ báyìí wọ́n ó sòrí rẹ̀ báyìí wọ́n pọ̀n lọ́dà yẹ́lò tàbí kán pọ̀n lọ́dà àti ẹni so bàrí ìdú ẹyọ kan bíi mẹ́ẹ̀lì ni àwọn mí sọ pé yẹ farusaku kan ni so àwọn mí sọ pé farusaku mẹ́rin ni mo pa láyé mẹ́ta àmì sọ̀kí mẹ́lì wọn oríṣiríṣi kiri ní ọ̀sán mọ̀wá fún bẹ̀lẹ́ tí mo rán rí gbẹ̀yìn tí màá jáde mẹ́lì mẹ́rin mo rò pa láyé mẹ́ta so tí wọ́n bá wá fẹ́ rán yàn ṣe tí wọ́n bá fún ẹṣin ní bí so tí ẹrin yẹn ẹṣin eléyìí tó bá ti rìn dé bàrí dùn mí bóyá bíi mẹ́lì mẹ́rin àbí bíi fárúṣà òye tó bá jẹ́ tàbá fara lọ́wọ́ yẹ tàdídù ẹ̀ ìmọ̀ bóyá so tó bá ti rin yẹn rẹ̀ yóò dùn ń bẹ̀ yẹn yóò fáwọn tó wà ń bẹ̀ ẹṣin míì máa gbéra láti gbẹ̀m torí kọ́ máa ṣe pé àwọn ẹṣin wọn kàn máa kú dànù nígbà bá ní rìn rìn rìn rìn rìn rìn tẹ̀sí mọ̀ pé dẹ́sàtì ni yóò lómi mu kì í sì ṣe ràkúnmí tó máa ń sọ so láti ìbàrí ìdìyẹn ẹlòmíì ni ó tún gbé yóò tún nílẹ̀ sálàyé ń ṣe nínú ẹrù ni o ẹrù àwọn alájàpá ni o tàbí rìsáàlà ni o bí a ṣe máa ń ṣe ìgbà náà àwọn náà máa fọjà aránṣẹ́ pé iná ṣe fi ọ̀nà mọ́tò ní ṣe lójọ́ sọ pé wàyínká nàdúrà bàrí ìdè kódà kó mọ́tò bàrí ìdù kan torí bàrí ìdù yẹn àwọn míì fi àwọn míì sọ wípé àwọn àdìsí kan bẹ tó sọ wípé àrùbá àtúbúrò dé ìdí tán fi sọ̀rọ̀ yẹn nìyẹn wípé kátólì kírun ó dọ̀rẹ́ pé ẹ̀rìn tá rìn ó tó bàrídù mẹ́rin ṣùgbọ́n hadith yẹn lálàáfíà sáà ti gbọ́ mi yé lórí pé ọ̀lá lálàáfíà ni mọ́mú ṣàwọ́ká ní fi kọ̀yádà rẹ̀ mí kéwà yín ká náà dúró ná bàrídù kódà kọ́ mọ́tò bàrídù so yé bá wọn wàyí rà akọ́ ọmọ bíi bálàdì tí yẹn bá wà ń bẹ nílùú bìkan yẹn sì ń àjò lọ́bẹ̀ mo tààrọ̀ dìdà èèyàn tí mo fẹ́ sí mo fẹ́ dúró ń bẹ̀ ni àbí ń sì kú níbi tí mo wáyé tí mo fẹ́ dúró ń bẹ̀ ni àbí màá kú ọ̀ kọ́sọ̀rọ̀ ìlà ìṣìrí yíyàn yàwó máa yóò máa ṣe kọ́sùrù títí tí ó fi pé 20 days sálàyé mi ti àmì ọ̀sọ̀ yìí pé títí tí ó fi pé 17 days àmì ọ̀sọ̀ yìí pé fọ́jọ́ mẹ́rin àmì ọ̀sọ̀ mú pé 19 days nítorí bó ṣe wá kẹ́lẹ̀kẹ́lẹ́ nínú àwọn hadithi nípa anábì lo 14 days níbi kan ó ṣe kọ́sù anábì lo nìkan ó ṣe bá bó tọ́ lo 20 days níbi kan tó ṣe kọ́sù tó wá kú ọ̀mẹ́ tí ó ṣe kọ́sù máa tàbí gbà tó délé ṣé ó túmọ̀ sí pé ká ló lo twenty kò ní ṣe ni ṣàlàyé mi iye ọjọ́ tó lò nùkan sọ wípé mo fi hádùn sí ìjọ tí ó lò tí ò tó bá náà ń kì í lọ níbi ó tún lò jù bẹ́ẹ̀ lọ́jọ́ ṣe táàmì ká ló lò jù bẹ́ẹ̀ náà lọ́jọ́ mi yóò ṣe kíní o yóò kì í. a jẹ́ wípé kò sí hádùn fún pé iye ọjọ́ báyìí lè máa fi kì í lóyìn tá a máa fi ṣe mọ́jẹ̀mú ní nǹkan méjì tá sọ nǹkan méjì kí ni ká lákọ̀ọ́kọ́ kọlá níyàn wípé mo ti fẹ́ máa sílẹ̀ lẹ́gẹ̀ẹ́jì àlọ́kọ̀ padà sí rẹ̀ náà ah, wàyíza azam aláìkọ́ ọmọtí àrùbáyìn tó bá ṣe wípé ọlá níyàn wípé mo fẹ́ gbé ibi fọjọ́ mẹ́rin sálàyé mi tọ́jọ́ mẹ́rin yẹn bá ilé pé ọ̀dọ́rọ̀ kíkọ́ sọ̀rọ̀ tó rá níyàn tó gbé àníyàn jọ mẹ́rin ni ó gbé wa mọ́rùn pàlá ìmìtì jọ mẹ́rin lóní tí ó tó bá ti pé ọjọ́ mẹ́rin yẹn ó ti di mọ̀kíhùn torí pé kẹsẹ̀ mùsáfìrù mọ́ sínú àníyàn rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ lò ìgbà tí ò bá ti ní àníyàn yìí kọ́ mà máa mo ti fẹ́ máa débi lápèjúwe ọwọ́ àti interview ni nígbà tó wá sí interview jọ́kejì náà ni result jáde wọ́n ní kọ́ wá gba lẹ́tà ọjọ́ kẹta wọ́n sì lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní monday sọ́la yìí result ah mo kú ti sọ fún ọ̀nà tẹ̀lé pé mo sì ń lẹ́ mo lè padà wálé mo sì lè máa padà wálé mo ti bẹ̀rẹ̀ sí ní máa gbé bì kò sí wàhálà mo rò pàlàyé mi tí ó ti ń gbé bẹ́ẹ̀ lọ́nu ṣùgbọ́n tí ìgbọ́n bí ṣe ń lọ nítorí wà láàníyàn rẹ̀ ni pé mo travel ní padà wálé wá di o tàbí mo fẹ́ redeploy àbí nǹkan kan eléyìí mọ̀ kí possible àǹkẹ́ gbèsè láàbẹ̀ tó ti o pé mo ṣe ń lọ ó dẹ̀yìn ọdún kan tó wálé mo ń lọ gbé bẹ̀rù ni ṣe ń pé wọ́n yàtọ̀ síra wọn wallahu ta'ala a'lam a'lam walahu al lè kí jámọ̀ ṣe mọ̀ pé jáwáàzù wà pé ẹ̀rì kí wọ́n dọ́rọ̀ wujubu Ah, sunan wa wọn ni wà láhù èyí wà yàjú zùláhù ó lẹ́tọ̀ fún torí jàwázù lọ̀rọ̀ jámọ̀ sára yìí mẹ́tí a ṣe sọ pé tí ó bá sí hajjá fún fún musafira tẹ́rkú fàúláwà náà méjì ṣùgbọ́n yóò sì kọ́ ọmọ méjì torí yóò sì kọ́ ọmọ fún ikọ̀ ọ̀kan kò ní pẹ̀rún fún ìkọ̀ọ̀kan hádà wa sallallahu ala muhammadin wà ní wa